ti dé olúwa olúwa sọ fún jésù kí jésù sọ fún ẹ̀mí mímọ́ wípé ipò tí mo wáyé ó tẹ́ mi lọ́rùn ni mo ṣe wá eh, ipò tí mo wáyé ó tẹ́ mi lọ́rùn ni mo ṣe bẹ̀bẹ̀ o ó ti tó àkókò kẹ́ gbé mi dìde kíákíá olúwa ọlọ́run àwọn ọmọ ogun kí ni wọ́n ẹ̀yà júdà funfun nẹ́nẹ́ lórúkọ ọwọ́ olúwa àríwọ̀ àlá ó ti ń bẹ kí bẹbẹ yóò tó máa bẹ ìwọ ni ó máa bẹ nígbà tí bẹbẹ ò bá sí mọ́ kò sí níwájú kò sí lẹ́yìn o ò mọ bí wọ́n fúnra ara rẹ olúwa bó ṣe ń jẹ́ olúwa. asalaamu wa rahmatulah wa barakatuh i'm sure you all might have been wondering who this young handsome man is <laughs> well I will not feel too big to introduce myself to you. My name is Jamal. My name is Alaji Jamal Achetumobi. I am the definition of young and Gatanite. Gbogbo nǹkan tó yẹ kí ní lọ́mọdé pátápátá ni mo ti ní. Mo ti ló. Mo ti lọ́lá. Mo ní ipò. Mo ti wá ní ìfọ̀kànbalẹ̀. Nígbà tálá ọba tó máa dé ogbó ẹ̀ fún mi tó wàá fi ọmọbìnrin àrẹwà adánmáadán alálùbáríkà tàmí lọ́rẹ bó tilẹ̀ jẹ́ pé a ò tí ì ṣègbéyàwó lóòótọ́ ìyẹn túmọ̀ sí pé kò tí ì dín tèmi fully I love her so much and she means the world to me do you wanna meet her. orúkọ tèmi ni omitola and of course I am the love of his life and very soon going to be the only queen in Jamal's kingdom. Well, mo mọ̀ pé oríṣiríṣi ìbéèrè ló ti máa cross mind mi to mama ma to mama máa like ọmọ ọlọ́ṣun ọmọ mùsùlùmí. Báwo náà ṣe lè tán pàdé ara wọn? Ṣé ọkọ̀ ìfẹ́ wọn ò ní forí sọkè? Báwo náà ṣe fẹ́ ṣe tí ẹ̀sìn wọn ò ní takora wọn? Well, gbogbo àwọn ìbéèrè yìí náà ni iye onítẹ̀mí ti àwọn ọmọ àti béèrè lọ́wọ́ àmọ́ tí a kò rí ìdáhùn sí ṣùgbọ́n nǹkan tí a mọ̀ nínú ọkàn wa ni pé love conquers all ìfẹ́ borí ohun and before I end this permit me to tell you about our third friend olùbádámọ̀ràn wa alárinà tí orúkọ ẹ̀ ń jẹ́ David Abraham. I am the son of a very popular pastor, and I'm so devoted to my religion. Òótọ́ ni, alárinà I am their confidant. We are best friends, and we have promised to remain best friends for life. may David, I'm a pastor. jàmá mùsùlùmí dodo onítọ̀nà ọmọ ọlọ́ṣun we respect each other's belief and we are comfortable as friends. alájà ẹ̀yin àti ẹgbẹ́ ìkẹsì wàhálà ṣá síbẹ̀ lè má bá yín yẹn nínú. kí lè fẹ́ràn mi lọ́wọ́ fún ọ ṣé bàbá ọkọ mi ló ń bọ̀ torí bàbá ọkọ mi ni mo ṣe ń sá sókè sá sílẹ̀ sá sódò àbí ẹ jọ̀ọ́ ẹ̀tọ́ mi ni ẹ jẹ́ ń ṣe ojúṣe mi ni ṣẹ́yìn tí wàá gbàgbé pé bàbá ọkọ yín tẹ̀yìn sọ ìpò ẹ̀tàn yìí ẹ̀gbọ́n tàwa ẹ jẹ́ káwa náà ṣòro ṣe wà fẹ́ gbọ́n wa. Ah, ah. ẹ ṣe amúṣọlẹ́yìn méjì ẹjọ́ yìí máa lọ lé ọkọ yín tírú ẹ̀ bá ń wù yín ọjọ́ tẹ bá ti lọ lé ọkọ yín tẹ bá wà kí wa bí ṣe máa sá sí i sókè sá sódò sáré máa wọ kíchìn sáré máa bọ̀ náà ni. ẹ ti gbalẹ̀ ọkọ ní. àwọn lè máa sọ fún pé kọ́ lọ́ọ́ lọ pẹ̀lú òtí rẹ̀ jì a máa lọ wo òtí rẹ̀ jì má ṣe kí á tó náà máa lọ ní ọ̀rẹ́ rẹ̀ á ṣe é bí fíìmù. ebi ló ti ẹ̀ ń pa ẹ̀mí mo fẹ́ mọ̀ kọ́tọ́ fẹ́ gbé lọ. ṣetán ní rọjí kì í ṣe inú ilé tèmi ló máa gbé abọ̀rìṣà wọ̀ kò dẹ̀ ń ṣe lójú ẹ̀mí mi ló máa fẹ́ ọmọ yẹn ah kódà tó o bá ṣe agídí tó o fẹ́ nínú sàárè mi máa ma fi ẹgẹ́gùn ni èmi mo sọ bẹ́ẹ̀. alájẹ ìwé mọ́ méjèèjì ló jẹ́ kó yé wa wípé ká fẹ́ràn ọmọlàkẹjà gẹ́gẹ́ bí ara wa tí mo bá dẹ̀ rántí dáadáa nígbà tí èmi àtàwọn àbúrò mi wà ní kékeré ọ̀rọ̀ kan ṣoṣo tẹ́ máa fi ń ṣe wáàsí fún wa ó ní ọ̀rọ̀ ìfẹ́ ẹ máa ń jẹ́ kó yọ wa wípé ìfẹ́ làkọjá òfin wípé ìfẹ́ borí ohun gbogbo omi sọ́dá tẹ̀lé ń sọ̀rọ̀ nípa èyí alájì kò ń ṣàbọ̀rìṣà ọmọ ọlọ́ṣun lásán ni. dùnà ṣé téèyàn bá ń sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá ń rùn ṣé o kì í gbóòórùn fúnra rẹ̀ ni orí tó ń sọ òórùn ni no ṣé òun rí pọ́nrún kí ni ìyàtọ̀ ọlọ́ṣun àti abọ̀rìṣà. ìyàtọ̀ wà. let me enlighten you sórí ẹnikẹ́ni tó bá ti fi ọlọ́run kan ṣoṣo tá à ń sìn sílẹ̀ tó wá mọ ọlọ́run tiẹ̀ síbì kan tó lọ bọ́ abọ̀rìṣà ni èmi ò ní gbà kò sí bó ṣe lè sọ mi ò ní gbà fún ẹ Jamal. no sir ẹ má bínú sir i totally disagree wípé èèyàn practice ẹ̀sìn tó ní believe nínú rẹ̀ does not make that person a sinner àti pàápàá téèyàn bá ti wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ sá ṣèbí èèyàn làwa náà a dẹ̀ ń ṣe ọlọ́run bá bó ṣe tóbi tó à ń sọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ń dáríjì wa kí wá lèèyàn máa lèèyàn máa jẹ́lẹ́ṣẹ̀ láwọn ọgbẹ́ torí kó jẹ́lẹ́ṣẹ̀ pa ní ìbáṣe àti pàápàá mo fẹ́ kí ẹ jẹ́ kí mi àti ká gbé ọ̀rọ̀ àbòrìṣà abẹ́lẹ́ṣẹ̀ ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ fẹ́ lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ i love this lady so much mo dey feel pé ó yẹ kẹ́ respect feelings mi the love i have for her. ẹ ẹ ẹ jaba stop this nonsense tó ń sọ lẹ́nu ìsọkúsọ gbáà ló ń sọ mi ò dẹ̀ nígbà fún ẹ surely i have taken my decision and that decision is final ohun tí mo sọ ni mo dúró lórí o ò lè fi àbọ̀rìṣà wá mi and that is final but aṣẹ́wó ni mọ́mì mi kẹ́ tó fẹ́ wọn náà. yes ìyá tó bí mi lọ́mọ kẹ́ tó fẹ́ wọn aṣẹ́wó ni wọ́n. you knew about her past before you got married to her torí pé ẹ nífẹ̀ẹ́ wọn lẹ ṣe fẹ́ wọn àwọn parents náà dẹ̀ mọ̀ pa aṣẹ́wó lọ́mọ tẹ́lẹ̀ fẹ́ but they respected your feelings and the love you have for her. ṣé wàá sọ fún mi kí ni big deal kí ló pọ̀ nínú kẹ́ respect feelings àti love tí mo ní sọmọ yẹn kẹ́ kí n ṣe nǹkan tó bá wù mí. sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tí mo sọ. ọdún tó jẹba jẹba jọtìjì jọtìjì. ẹ ti ní tí mo sọ báyìí ẹ ti ní tí mo sọ báyìí ṣé sọ̀rọ̀ tọkọtọ wa lẹ ẹ ọdún ìgbọ̀nmọ́ bá gbé ní ìgbà báyìí. What did it done? Until the strange but usual events occurred. But truth be told, this is all your fault. Ah, my fault? Yes. How is it my fault? Báwo lè It's your fault. Because Omo, when she pay in pé nǹkan Omo. o mọ̀, o mọ̀ so how come? Show your enemy. mi? Ó dà pé torí pé mi ò ṣàlàyé fún ẹ sórí ẹran lọ́ fi sáàbù wa èmi àti ẹ̀ wà ń bẹ ẹran lọ́ gbé wá fẹ́mi bọ̀dì tí gbogbo wa jẹ a kàn ń jẹ ẹran lọ́wọ́ ni ló dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bó ṣe máa ń ṣe tíwọ́ náà mọ̀ ìgbà tó wá di pé létà tára ẹ̀ balẹ̀ tí gbogbo ẹ̀ ṣe oríṣiríṣi ìgbà ṣe wá gẹ̀tù nù pé ìkan lára àwọn àbúrò mi ló mix ọbẹ̀ ẹja tí wọ́n ti sè tẹ́lẹ̀ kó tó sọ ọbẹ̀ ẹran ló dà pọ̀ pé òun fẹ́ kó waste mi ì lè mọ̀ pé kí n bá ti mọ̀ pé kò kí n jẹja màá wá jẹ́ kó sàbẹ̀lẹ̀ja níbi tí mo wà it's not possible now bí kí mo fẹ́ yẹ̀yẹ́ ara mi ni now 然后Bilala Itoshi, I, I'm sorry for blaming you at first, but that aside, way forward, what's what's the solution? Kí lẹ I don't know, and that is why I called you, because I know you will always have solution for every problem. Kí la I don't have a solution for this one. I think I have a solution. Tell us about it. Maybe you should just do whatever his father wants. Meaning, go check in, but I sit between motiwa kó ṣe nǹkan tí bàbá ẹ̀ fẹ́. láti gba ẹni ti bá mi sọ̀rọ̀ mọ́ in fact ó change pátápátá sí mi kò kò ń bá mi ṣeré bí ti tẹ́lẹ̀ ó kàn máa dá wà láyé ara tiẹ̀ and mo ti try possible best mi láti ẹ̀ ti apologize mo sọ fún pé kó má bínú ó kàn máa máa dájú máa dájú gbogbo nǹkan nílé ó ti sú mi David I'm tired I just I don't know if there's something I can do torí mo ṣe fẹ́ ọba ẹ̀ sọ̀rọ̀ kó mo mọ́ kó tí mo fẹ́ ṣe mọ́ truth be told ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹn ti pọ̀ jù kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ti pọ̀ jù sẹ́ni téèyàn fẹ́ bẹ̀ mọ́ bó ṣe nífẹ̀ẹ́ tó even èmi tí tí mo wà bẹ́ẹ̀ I I so disappointed. David you know I love him I said what I said because wọ́n ní òbí ẹni ọ̀run ẹni ni mo fẹ́ kó gbapá sọ̀rùn ẹni mi ìdẹ́fẹ́ kó torí tèmi máa ní problem pẹ̀lú àwọn family member I huh? said what I said because I love him. Titi, I know mò ń I wasn't being selfish. Truth be told, me, ò mọ orin táwọn kan síbi ètò wà ní ọmọ náà sọ sí mi lẹ́nu ìgbìyànjú sí mi. David, David, wo. Ṣé ṣe ń ṣojúṣe ṣá? Ṣé ṣe ń fún ẹ lẹ́tọ́ ẹ̀? Ṣé dẹ̀ ṣe ń fún ẹ ní eh, weekly allowance ẹ̀? Ó ṣe ń ṣojúṣe ọkàn ẹ pé kàn bá mi sọ̀rọ̀ mi tó bá fún mi nǹkan gbà mí nǹkan kò ní sọ ah ó kàn máa fún mi ó dẹ̀ máa lọ ìgbà ìbílẹ̀ yẹn tó ń fi remote control kó òye mi ó change totally mi dadi ó kàn ń everything. ẹ wá ní kí wọn kò jẹ kó comfortable. mi ò wá comfortable nígbà tó ń sọ. ẹlẹ́yà rúùtù abọ́kọ̀kú. mo ń sọ̀rọ̀ ah who is joking. ah. má dùn rẹ́rìn-ín jókòó ni. okay. Um, èmi mọ nǹkan tí o lè sọ fún tó lè fi fún kíjọ. really. on a serious note i don't think you can afford it. i will i will do anything you know i will do anything for you. i know what i am saying i don't think you can afford it. then it's gonna be silly tí n bá wa sọ tán tí o bá wa lè rí ṣe ó máa dá nǹkan rú o nǹkan tá à ń sọ ìkọlà máa ma sọ o ó máa kó ládùúgbò ìgbẹ̀yìn ni o. ṣé o lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ mo mọ nǹkan tí mò sọ so think about it well. I'll do it. I'll do anything. You'll do anything. I'll do it. You'll do anything. There's I'll no going back on this, oh. Baby's staring me now. It's in there over me. Coach Son and Pizza. David, you cannot make it. <laughs> Would you, Mama, Mama, do? <laughs> See, we'll look, we'll, we'll, we'll look for a way to walk around it oore ọ̀fẹ́ ni gbogbo àrí. Yeah, who's there coming? David ló rán mi sí ẹ. jọ kọ mi mo fi ọkùnrin yìí mo fi ibẹ̀ mo fi tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ I actually bought it for you to tell you how oh, sorry I am so if you ma bínú I am sorry. No, me not. I was just trying to look out for you. God mi ò tí sanwó orí not paid mm. So because I have not paid your dowry, so I have no right to touch your right. You don't have a right. So tell me, how much is the dowry? So I can pay it right now. ṣé mo ṣe máa sanwó orí èèyàn ní ìlú tọ̀dọ̀ how much is your dowry? yeah because I can afford it now. Oh she. yeah no dey cry so you n sọ dowry? because I'm still gonna kiss you. so what have you been doing? yeah um. Yeah, I've been doing fine. I've been doing so well. Just that I miss you so much. doing fine without me? Not really, not really. Yeah, come keep me, I'm missing out, but we'll be fine now. Oh, um, I've been working on a proposal. Mm. Oh, yeah, can submit it on Monday, so I'm sorry, I should do it, do it before Monday. Mm. Sharp, you forgive me now. Yeah, you're forgiven. I love you. I love it. So, what have you been doing? Thinking about you. Mi ò kí ń ṣe àbọ̀rìṣà ìran mi kankan ò dẹ̀ kí n ṣe ọlọ́sùn bẹ́ẹ̀ ni tó bá gbọ́ ìtàn bàbá wòlíì ní agboolé alákìjà wàá mọ̀ pé ìdílé onígbàgbọ́ gidi ni mo ti jáde bẹ́ẹ̀ ni sórí <laughs> kọ́lọ̀ má jẹ́ kí ẹ̀dá rí àdánwò tó máa mi ìgbàgbọ́ ẹ̀ ni ọlájùmọ̀kẹ́ ni mo sọ ọmọ mi ìlànà ìgbàgbọ́ ni mo dẹ̀ fi tọ́ àmọ́ gbà tó bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ tí wàhálà ìpọ̀ tí mò ń wù kiri tí mò ń tọ́jú bọlé ká ibẹ̀ ló ti jẹ́ kó yé mi wípé pé ọmọ omi ni ń lọ́mọ omi mi ì tọrọ ọmọ mi lọ́wọ́ omi ń lọ́mọ ọ̀ṣun ni ah! ìdí nìyẹn o tí mo fi gbé tọ̀ àwọn lọ́ṣun lọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ nígbà tóun náà wá dàgbà fúnra rẹ̀ mi ìkúkú mú lọ dí ọ̀ṣun pé kó máa ṣe ṣọ́ọ̀ṣì mi ni mò ń lọ gbogbo activities church pátápátá ni mo máa ń ṣe bẹ̀tìgbà tó jẹ́ pé ibẹ̀ ni kádàrá tiẹ̀ ti wá fúnra ra ẹ̀ ó dẹ̀ ń ṣe ọlọ́run dẹ̀ ń gbà fún kò dẹ̀ ní mí lára kò dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ mo ń sọ ìtàn yìí fún ẹ kó lè bá a mọ̀ wípé mi kì í ṣàbòrìṣà mi ìdẹ̀ wá láti ìdílé ọlọ́sùn kádàrá àti ẹ̀ ló gbàbẹ̀ mi ìdẹ̀ tọrọ ẹ̀ nídìí odò bẹ́ẹ̀ ni torí kò ṣòwò nìkan ni mo bí ó lábúrò ó lábúrò ìdí nìyẹn. Um, ẹ ṣe gan mọ́ mi àgbáyé adalẹ́ mà ọlọ́run adẹ́jẹ́ ká máa rí yín bá pẹ́pẹ́ ṣe rí. Um, èmi náà mọ̀ pé Omítọ́lá mi ò kí ń ṣàbọ̀rìṣà mo dẹ̀ mọ̀ pé ilé rẹ̀ ló ti jáde nítorí ó ti prove rẹ̀ fún mi over and over um, ó ti ròyìn fún mi lọ́pọ̀lọpọ̀ inú mi dẹ̀ pé bó ṣe ròyìn fún mi kẹ́lẹ́ náà ni mo bá yín mọ̀. ó ṣàlàyé fún mi ó níwà tóun fẹ́ fẹ́ra ni bí kò kí n ṣe boyfriend and girlfriend mo wá ní kí n bí ẹ pé ṣé lóòótọ́ ni torí kì í ṣe ọmọ játijàti ilé eré ló dẹ̀ ti wá ó lẹ́bí o ó lẹ́bí kò ń ṣèmi nìkan o. bẹ́ẹ̀ ni màá kò ń ṣe just boyfriend and girlfriend ó wù mí púpọ̀ láti fi ṣaya ni. ọ̀nà ṣe ìdúpẹ́ jésù ṣe ó dẹ̀ ṣàlàyé fún mi nípa ọ̀rọ̀ dáàdì ó níjọ́ tí wọ́n kọ́ mọ̀ òun lọ sílé yín ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú àwọn òbí ẹ̀ ò dẹ̀ dùn sí i so mi wá mọ bí àárín yẹn ṣe fẹ́ jẹ́. Um, mọ́mì ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe ẹ má bínú pé mo pèrò níwájú yín ẹ máa ń sọ wípé ẹni tá a bá nájà la máa ń wò àìwáriwọ ọjà èmi àti omítọ́ra lajọ nájà àwọn tó kàn ń pariwo kàn ń pariwo lásán ariwo ọjà ni wọ́n. sórí ah, mi tán o. ẹ fọkàn balẹ̀ yes Yes. good day yes mo láìkẹ́ bí mo ṣe rí ẹ ṣe wọn ẹ ṣe wọn ó kárí ọmọ mi jésù ò lè fi yín sílẹ̀ àdúrà yẹn á máa gbà tó gbọ́ wà lọ́dọ̀ mi máa ṣàmì. thanks baby. ẹ̀yin tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. ẹ ẹ mò ń gbọ́. mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ wọ́n ní ọkọ lówó orí aya. of course yes. and nǹkan tó bá ti sọ lábẹ́ gé mo mọ̀ pé àti ìṣègbéyàwó but a ṣe work towards it náà ni. Mm. wọ́n á wò pé ó wù mí mo mú bóyá kí n fi ẹ̀sìn Ọ̀ṣun yìí sílẹ̀ kí n máa ṣe ẹ̀sìn tọ̀dọ̀ tiẹ̀. wò ń rò kí bóyá kò fẹ́ sin ẹ kó máa ṣe sin tèmi um, if i may ask you kí ló ṣẹ̀sìn tẹ. kò sí nǹkan tó ṣẹ̀sìn tọ̀dọ̀ tèmi. so why do you want to switch to mine. <laughs> um, sorry um, you know what mi ò ní fẹ́ kó làágùn Ṣori, I understand your drift so well. Mo mọ̀ pé o fẹ́ change sí ẹ̀sìn mi kí dáàdì mi balẹ̀ accept ẹ̀. But it is not gonna work. See, it is not compulsory for you to believe what I believe in. I'm in love with your personality, not your religion. Ṣori, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé nobody, not even my father can stop me from doing what I want to do. Eh? Surely only what do we bóyá later in the future kò sorry, wípé bóyá ẹ ò fẹ́ ṣe or something kí But surely bọ̀ ṣorí lọ́wọ́lọ́wọ́ yìí wípé kí èèyàn kan bá lè validate fífẹ́ mi àti ẹlò ìfẹ́ change mi ò ní gbà jọ sọ fún mi ẹ ìbí ọ̀nà máa ń sọ pé ẹ̀sìn kan náà la jọ ń sìn pàṣẹ jọ ń sìn so why tẹ́sìn tẹ she ṣe wá tẹ ẹ lọ́rùn mọ̀ tó fẹ́ wá ṣe ẹ̀sìn tèmi torí kí èèyàn kan Wait, Uh-uh, uh-uh, uh-uh. No but. And can we please change this topic? Because I'm tired already. ẹ̀yin náà kúkú mọ̀ kó tálí koran sọ ọkùnrin àrà tó bá wọn ọkùnrin lọkùnrin lè dá ọkùnrin lè fẹ́ how many wives. mẹ́ mẹ́ta mẹ́rin àmọ́ ọlọ́run náà sọ wípé tí yóò bá ti lè ṣe déédéé kó má dábàá ẹ̀ àti pé ṣe mọ̀ pé tí ò bá ní reason ọkùnrin náà kò yẹ kó fẹ́ méjì mẹ́ta mẹ́rin náà. Ah. Hmm, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ gbogbo máa ń nídìí àmọ́ ṣá nǹkan tí alukọ̀ránù fẹ́ ni kí ọkùnrin ṣe ṣe eh, ṣé tí kò bá nídìí bàbá yìí máa fẹ́ mi ni ṣùgbọ́n èmi lè sọ categorically wípé ọkọ mi ò ṣe ṣìnà ó rí mi mo hùn ni ó dẹ̀ fẹ́ mi. nǹkan tẹ́ mi kọ́ mọ̀ ni pé nínú alukoran ọlọ́run sọ pé mẹ́ẹ́ bọ̀ èmi ò fẹ́ kọ́kọ́ mi fẹ́ ju mẹ́ta lọ kó gbọ́dọ̀ ṣe mẹ́rin márùn-ún èmi ni mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ first wife. àmín ṣé ó yẹ̀yìn ṣẹ́yìn gbà. <laughs> ẹ wo alájẹ mi ò lè gbà o mi ò lè gbà o ah, ah, èmi ẹ wo ekuru ọ lálábàápọ̀ ẹwà ojú kan làdá tèmi ni èmi ò lè fẹ́ èmi ò lè gbà kọ́kọ́ mi fẹ́ méjì mẹ́ta o. alájà mu mi ò lè gbà o. asalaamualeykum. wàhálà wàhálà wàhálà bàbá ọkọ mi bọ́dọ̀ mi ṣe wà pa ẹ̀yin la rí wẹ́rẹ́ ṣé mo bá alájí ni ṣá. iye alájí wà nílé ọ iṣẹ́ náà rapa wá ti ba ìsìlẹ̀ obìnrin wọn ní kọ́tà ń so kò ká àwọn ọ̀rọ̀ obìnrin ni wọ́n yà wọlé ló ń tiwọn. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ẹnu ẹ ti mú jù um, Sekinat ìwọ wọlé kó bá ń palájí wa then ìkẹta ń di mọ̀ràn wọ́n náà tẹ́lẹ̀. mo fẹ́ rí dájú àti mọ́. ẹ pẹ̀lẹ́ sà alájà àkọ́tà àsọ̀rọ̀ yìí orí eh, kọ́tà. Eh, ah, ẹ̀yin eh. ṣàkọ̀ ń gloom tí gbogbo wà lájẹ́ ọ̀dọ́ yín lọ́rùn. Ah, aláìyẹ lọ́lọ́. alihamdulilayi. alihamdulilayi pẹ̀lẹ́. Ah, ó ga rẹ̀. asalaamaleykum. aleykum salaam. aláàjì ọmọ aláàjì a máa rí wúlọ̀ sọ́kẹ̀. àbí o. ṣé o sí. alihamdulilayi. Um, kò sí láburú mo kàn ní kí n wá rí ẹ̀yìn àtàlájà fún ọ̀rọ̀ kan ní sáà bẹ́ẹ̀ni sá mo kàn ní kí wá sọ fún yín ni pé mo lọ meet àwọn parent um, ìyàwó mi wọ́n dẹ̀ ti fún wa ní wedding date so máa ń pé kí n wá discuss pẹ̀lú ẹ̀yin àtàlájà pé ẹ mọ̀ káwa náà ní dàtí máa prepare kó má lọ dé kó má lọ bá alábọ̀sà. no i didn't get that um, àwọn ẹbí ìyàwó ẹ wọ́n fún ẹ ní date fún wedding tiẹ̀. bẹ́ẹ̀ni. Okay. ẹ ẹ dùnà ṣé mo fẹ́ bèrè ni o because o ò tí ì mú ọmọ mi wá lẹ́yìn tí mo reject ọmọ olóríṣà ọjọ́ sí ṣé kìí ṣe ọmọ olóríṣà yẹn ṣá. Um, sir Omitola náà ni same girl tí mo fẹ́ fẹ́ ọmọ ọlọ́sùn dẹ̀ ni kò kí ń ṣe ọmọ olóríṣà sá. Jamal. listen to me and listen good sori tí sọmọ tó wà lókè tó bá ṣí bọ́lẹ̀ as long as I remain your father my decision to you not to marry that girl is sacrosanct o ò lè fẹ́ o ò tẹ̀lé fẹ́ Uncle Jama, mo fi ọlọ́run bẹ̀yìn, mo fi ànábì bẹ̀yìn sálàwà ìjọba sálàmù. Ẹjọ́ tó yẹ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí, sùúrù ní kẹ́jẹ́ kà fi yanjú ẹ̀. Mo mú bọ́rọ̀ ọ̀fẹ́ máa ń le lóòótọ́ àwọn ẹjọ́. Ẹ rántí nǹkan tí Al-Qur'an sọ nípa òbí o. Ẹ jẹ́ ká fi sùúrù ká fi yanjú ọ̀rọ̀ yìí o. against your father's wish because of love. You don't have to do that. So, what are you trying to insinuate? Pé kí n fi ìyàwó mi sílẹ̀ tó ń bẹ́ ṣe fẹ́nu dádì mi àbí kí ni nǹkan tó ṣára sọ? See, don't get me wrong. Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún ẹni pele pele pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí òun ló ń pàmùkùrù pẹ̀lẹ́ I'm telling you tí dáàdi ẹ bá ń gbé you don't have to do the same you should be calm that's the way it should be seriously. Jamal ah. kí ló ń ṣe ló ń gbóná lọ́sìn. of course i'm going to my house torí mo ti rí kí parents dáàdi ni gangan ìwọ náà ni and you're my friend my yes should be your yes your yes and my no should be your no kò yẹ kó máa support aláàjì and moreover nǹkan tó to pẹ́rẹ́ aláàjì gangan ni mi ò tí ì this is my life on the line wọ́n lè jẹ́ àbámu but or only I am in tó wà and the last time I checked I am the only legitimate being the only one to make a choice for myself ṣé wàá fẹ́ gbọ́ àti tí ò jíbo ló ṣàmì lọ́wọ́ ó kù bá balẹ̀ ẹni tó máa bọ̀. kí ni ìtumọ̀ yẹn. owó data family ìyàwó mi fún mi is still gonna hold with or without his approval and not even with without your approval too ṣùgbọ́n màá ṣe good Jamal Jamal. mo sábà lajì mo ní àlàjì ká ya fọ́tò ó ní ẹ̀yìn bo ni kí ni mo rẹ́ kẹ́ òun ya fọ́tò mo ní à ẹ má jẹ́ ká ya fọ́tò ah. mo ní fẹ́ gbé sórí Facebook àtòrí Instagram Instagram ó ní ah ọ̀sùnbìlà ọ̀sùnbìlà ọ̀sùnbìlà ìwọ. <laughs> ìgbà tó jẹ́ pé yàn wọ̀wọ̀ kò wọ̀ bẹ́ẹ̀ àwọn <laughs> social media dùn náà ẹ má dàlà jáde. má gbé sọ ìgbóni àkí má jẹ yín sọ yín sọ yín. mi yẹn ah, alájà yín náà wà mí. ẹ wo ẹ ní bílí pé ẹ̀gbọ́n mi ṣe wedding ó ṣe wedding pẹ̀lú ọmọ tó de kinní kan sórí yẹn ojú ayé làwọn yorùbá ẹ̀gbọ́n mi mọ́kànlá làjọ ní ṣẹ́rí kí síbi láì bí lọ́ṣẹ́ tó kí ni sí lára àwọn ọ̀rẹ́ alájà ẹ jìjà máa ń ṣe ìyàwó mo ṣe rí nìyẹn o kò yé mi kò yé mi kò yé mi wípé alájíjà láì wọ́n lè lọ ṣe wẹ́dì lẹ́yìn bàbá wọn àtẹ̀mí ẹni ẹlẹ́ni ò máa nígbà ṣe wá ṣe this is highly incredible ọwọ́ yóò kí n ṣojú lásán ọwọ́ yóò kí n ṣojú lásán bí mi ṣe wo yìí o ṣé kì í ṣe pé ọmọbìnrin yẹn ti lo nǹkan fún bọ̀dá mi ó sì lo nǹkan fún wọn ni o ṣùgbọ́n ṣá nǹkan tí màá ṣe fún ó máa lóun ò fẹ́ tó bẹ́ẹ̀ máa fojú ẹ̀hún ìmọ̀ lọ́mọ yẹn kò sí wàhálà. síkírà tí wọ́n lọ́kàn lájú o wọ́n sọ pé kò má fojú ẹ̀ kó ṣáà má kàn án lọ́mọ lẹ́sẹ̀kẹ́ lè má fọ́ lójú ẹ̀ fún mi ẹ wọ́n ṣe ìyàwó. Ìyẹn ọkọ mi ti dẹ̀ tó dẹ̀. Orí èdè Klaus, mo ò ṣọ́ máa ń wá lọ́wọ́ lórí rẹ̀. Irọ́! Ó fìbò lọ́gbọ̀n, ó fìbò oníkan tó ní tó gbójúlé tó lè fi lè jà máa wọlé sínú ilé kúkú yìí o gbogbo rẹ̀ rárá òṣì tó sọ fáwọn yẹn ó jẹ́ lójú kan àbí ó jẹ́ kó fi ipò ní agbára ológun wa sórí wíwá ta alábìbà ẹ̀ àwọn abẹ́ ṣeré o àwọn abẹ́ ṣeré rárá wo gbogbo lè torí fáṣọ̀ ni o ó ń bá lórí wa gan wẹ̀ ló wà lẹ̀ jáde lóko kíkọ́ fún ẹ̀ṣẹ̀ fún ẹ. ẹ wá ọmọ ìyá òṣù àbíkí ló korúkọ ẹ àtàrà ẹ náà ìrọ̀pọ̀lọ́ ti wọ́n níbi tó tutù ó wá fẹ́ balẹ̀ láìpẹ́ omi jamal tí mo mọ̀ pé ah, ìyá wọn ni o ìyá tó bí gbogbo wa tó jọ bí wa wọn ò jẹ̀bi bí ojú sókè kọ́ sí wo dáàdì pé ẹ bí a pé kínní lórí ìwọ wọn gbójú sókè ìwọ sọ àwọn náà sọ pé wèrè kan wà ń lẹ wèrè ń gbá lórí àwọn sórí èmi sẹ̀kí náà ah èmi sẹ̀kí náà tí bá gbé bọ́ọ̀dì mi àti tí bá gbé bẹ́ẹ̀ fún tí bá gbé bọ́ọ̀dì mi ló ń ṣẹlẹ̀ kí ló ń wá lébi kí ló ń wá sẹ́ get out of my house I said get out of my house. aláàjì ètò sẹ inú sùúrù ó kó ń wá ruru ká wà ruru. wait ìyá olówe ta ló gbẹ́nu sọ́rọ̀ tó wà lẹ́yìn tó o bá mọ̀rọ̀ dá sí àwọn onílé lọ. gbọ́ mi ni. kò sígbà tí mi ò ní jáde lé o. ó bẹ ta. but mi ò ní nǹkan mi tí màá ṣe ń bàjẹ́ pé mo wá sọ fún yín wípé kí ẹ kìlọ̀ fún àwọn ajá yín tí ẹ pè ní ọmọ wípé kọ́ má tún jẹ̀dí ojúde mi mọ́ nítorí tájà yín bá tún jẹ̀dí ojúde mi ó ṣeé ṣe kí n pa ajá kí n lè pa alájá pẹ̀lú. lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni alájì wo ni wọ́n pa alájì èwo nú ẹ̀ tálájà tálálájà òun ní fọ́ọ̀sì mi bàbá ẹ̀ gẹ́gẹ́ àwọn àbúrò ẹ̀ ajá. I pity you honestly I pity you because of the woman or dead day you are a fool now get out out now. Get out of my house! Animal! Get out! You think you can just come into my house? Ṣé wàá ṣọ́ ara ẹ̀ gidi gan? Anytime, ọmọ tó fẹ́ gbé òòṣà wọnú lẹ́nu tí mo bá wí tó ń lọ ẹnu sí i. tọrẹ tiẹ̀ wá wo burú jáì alákọ̀ọ́kọ́ ó wojú ọlọ́kọ̀ tó wọ̀ wá sílé ayé ẹlẹ́ẹ̀kejì ó tún wá ṣe ìgbéyàwó lẹ́yìn bàbá tó bí lọ́mọ ṣe bí mùsùlùmí òdodo ló pe rẹ̀ kí ló wá dé tí kò wùwà bíi ọmọ mùsùlùmí òdodo ṣebí báíbù àti kùránù ló kóòtù pàtàkì òbí nínú ayé àwọn ọmọ ẹ̀dá kí ló wá dé tí òun wá fi lò ah ìwọ tó rẹ ewu burú jáì o ní láti bá sọ òótọ́ ọ̀rọ̀. ṣòrí um, gbogbo nǹkan tó sọ pátá ilé mi gan ti sọ fún but he wouldn't listen. ó ti sún mi gan fúnra mi. a ah, má jẹ́ kó súwé ọkọ mi ah! bébì má jẹ́ kó súwé wẹ́n máa bá sọ ni ó mọ̀ pé a kì í tó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ wọ́n máa bọ́ sọ́nà òní tó bá fi gbọ́ tó bá bá sọ tí ò bá gbọ́ ọmọ báwo ni máa fi bú wa ni kíkò tínú àti máa bá sọ ni àbí kí ló sọ pé mo sọ á máa bá sọ tó máa fi gbọ́. ok ti gbọ́ ẹ ah. jésù àkọ́ni mọ̀ ṣe. kí jésù yà kọ́ àmọ́ ṣe ni o kí jésù yà kọ́ wa mọ̀ ṣe gangan ni o. Ah. Ah, sísá mi ó tẹ̀ dá wípé mo rí yín báyìí ẹ máa dẹ̀ máa promise mi ẹ̀ dẹ̀ ní fúfilẹ̀ ẹ máa dẹ̀ lọ. Ah ah, fún yín o. àbà ah, ah, ah, ṣe bí mo rán màmí sí ẹ the last time. ó ṣe pé wọn ò jíṣẹ́ wọ́n jíṣẹ́ bọ̀ wọn kì í jíṣẹ́ pé yín. ẹ gbọ́ màmí. èmi èmi ò jíṣẹ́ pé. jọ́ kó rẹ wọlé jàre. alára gbígbé ẹ ṣáà make sure pé rí mi. máa pè é máa pè é. oúnjẹ gbogbo ẹ̀ náà kò yọ lára ẹ̀. àkòwé. jọ́ jọ́ àgbẹ̀tẹ̀ ẹ̀ tì ọkọ mi báwo dẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹbí ọkọ ẹ̀ àwọn ìyá ẹwọ èmi mà ti fi wọn sórí ọwọ́ wọn àwọn náà dẹ̀ ti fèmi sórí ọwọ́ tèmi mi ì ṣáà pa wọn lọ́mọ jẹ mi ò dẹ̀ bá wọn fa wàhálà kankan olúkàlùkù ra wà lórí ọwọ́ ẹ̀. ọlọ́run àmọ́ kò sí wọn nínú o àmọ́ ah. ní rí wàhálà tọ́lọ̀ bá ti ṣèyànú sí tí wọn náà lóyún tó ti bímọ fún wọn gbogbo gbogbo ìjà tó ń bẹ ìjà yẹn ó máa kúrò lẹ́mìí wọn ẹ máa padà di best of friend ni kò ní sí wàhálà mọ́. ọkọ mi tiẹ̀ ti sọ fún gẹ́tìmọ̀ kó má máa jẹ́ kí kankan nínú wọn wọlé tó bá ti ṣe torí ọ̀rọ̀ wàhálà náà ṣe máa wálé wa and olúkálukú ti gbà fọlọ́run èmi gan dẹ̀ ti gbà fọlọ́run mi ò mọ bó ṣe rí lọ́dọ̀ wọn but ilé tọ̀dọ̀ ti wá tòrò àlàáfíà ládẹ wa ilé tó ṣe kókó jùlọ nìyẹn. ẹ bẹ̀tì kí wọ́n á ṣe bíi ti já o <laughs> ọgbọ̀n làgbàlagbà fi ń sá fún màálù má bà wọn jà ìfọlọ́run bá bẹ́ẹ̀ torí ọmọ jẹ́jẹ́ ni mo mọ̀ ẹ́ ọmọ dáadáa dẹ̀ ní ẹjọ́ ọkọ mi tó bá ti wá délé bá mi kí dáadáa o ni mo béèrè ẹ o ṣé kò ṣáà sí wàhálà má bàjá o ẹ pẹ̀lẹ́ ọkọ mi. máa ń pè yín tí bá dé. ọlọ́pàá mi ṣọ ẹ wàá gúnlẹ̀ ayọ̀. irú atẹ́gùn wò rí irú afẹ́fẹ́ wò nílé. <laughs> ṣé wọ́n rán ẹ wá ni àbí ìwọ ló rán ra ẹ. Ah, tó bá jẹ́ pé wọ́n rán ẹ wá ni wàá padà lọ jíṣẹ́ fún wọn pé o ò bá mi nílé tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ náà ló rán ra ẹ̀ ah. Ah. ti kàgbákò o. ràkànràkàn bí ọya lóde èkó ẹnìkan ò ràkànràkàn bí ọya ló tún fẹ́ ọya tó ràkànràkàn títí tó rọnú ọ̀gán rè bí sí ọya mọ̀ bá ń jà wọn lówó afẹ́fẹ́ ńlẹ̀ fọwọ́ ọṣún wọ̀ mí ọ̀ṣun àwúrò olú elétìtì èkó abiyamọ tí ń retí igbe ọjà mọ̀bàǹjà wọn ló wá afẹ́fẹ́ ńlẹ̀ àjọjẹ lérèwé agbósùn lákìtàn aya Ṣàngó ni ọ wá wọlá Ṣàngó eléègbè jìgá abara wúta odò palami ọ̀kadù jẹ́rìjẹ́rì ta ń fẹ́ fi ọ́ gbàbọ̀dé fún mi omi ni mí iná làwọn. yàrá ó tún wá síbí kò burú eh, bó bá jẹ́ bọra ni ọ́ ni àbí ènìyàn já fojú kanra wà ojú kòró kan yìí bojú kòró jẹ mo fẹ́ rí bí ìwọ ló wájà èmi náà ṣe tán ẹni bá ń wájà kan ò gbọdọ̀ ṣojú ọ jẹ́ ìrújú jáde ní ah, ìwọ ni. èmi ni. ó mà jẹ́ ẹ̀yìn mà ní iye ọkọ mi ó jẹ́ ẹ̀yìn mi kí ni mo wá rà nígbà yẹn tí mi ò sanwó. ikú tó wà nígbà mi tó sanwó pọ̀ gan wá omi tó láàbí omi tó ògùn àbí kí ni wọ́n ti pè é sọ́bí sórí mẹ́ta ni kí ni nǹkan tí mo rà lọ́wọ́ tí mi ò sanwó kí ni nǹkan tó wà nínú ẹbí mi tó ṣe wá jí mi lọ́wọ́ èmi tó dábí pé iná ni mí ó dẹ̀ ní iṣẹ́ pàtàkì tí mò ṣe nínú ẹbí wa ó wá jẹ́ tán orí pápá sọ̀tọ̀ wípé ìwọ jẹ́ bákan ó wá fẹ́ máa jí mi lọ́wọ́ wọ́n sún ara mo wá kí ẹ nílò ni o kó sún kó má jí mi lọ́wọ́ o tó máa fẹ́ kí eléyìí wà kó lọ́wọ́ ṣó wá gbọ́ oyún tó gbé sínú yìí ọ̀run alákejì ló máa bí sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, ẹ wò ó àánú yín ṣe mí o ah, àánú yín ṣe mí o ṣé ẹ rí ọkọ ilé tí mo fẹ́ mo ti fẹ́ náà kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá bàbá ńlá tó bí bàbá ẹnìkan máa ṣe sí ṣàwáróyún inú mi yìí èmi rò pé kí n bímọ kí àjọkọ́mọ lùbọ́ kẹ́ ẹ wá kí mi kí n yọ̀ fún yín ká ẹ̀yọ̀ fúnra wa ká fún yín lóúnjẹ mi àmọ́ tẹ bá wá ní mi níbi lójú yín tọ̀ ẹ̀yìn yín ni màá ti bì. lẹ́nu ẹ̀ níwọ níwọ ẹ á jẹ́ kó ṣe fún àtúndíjà àwọn ẹlẹ́yẹ nìyẹn. àti <laughs> ìfọ́nìṣà àwọn ẹlẹ́yẹ gan ò ní tíráyẹ̀ yá wọn ò ní tíráyẹ̀ omi ni mí omi ni mí iná lẹ́yìn kò sí bó tilẹ̀ wù kó rí omi máa ń koro iná ni ìmọ́lẹ̀ ni mí òkùnkùn ni wọ́ òkùnkùn kò sì lè borí ìmọ́lẹ̀. níwọ̀ níwọ̀. lọ́sà. lọ́sà ṣe ilé yòó. kí ló dé kí ló dé rúkà rúkà rúkà rúkà kí ló dé àwùjọ bìlà. mo múlá ẹ wo mímọ kan tó ṣe wọn o ẹ wo àjọ sùn mọ́jú ni o ẹ kọ́ lọ́ba ẹ mú gbàgbé bá wọn sùn because àjí sùn mọ́jú ni báyìí báyìí sùn báyìí báyìí jí báyìí ah, ah, mo rò pé bí akọ́ ti ọkàn gé ńlọ ọkàn gé ńpọ̀ bá kò yé mi alájà ìṣàánú mi nínú àṣẹ ká ní rọjò. hospital hospital gbẹgbẹgbẹ lọ́wọ́ lọ́wọ́ dada lọ́wọ́ fọ̀ mi wá ti pàlájì mo fọ̀ mi wá wá yàrá mi ti pàlájì. tó bá lọ láì tó bá lọ láì tó bá lọ láì tó bá lọ láì kí ló dé kí ló dé kúbẹ̀ ojú mi ojú mi mo wà bí. Jesus is Lord this is great but ọ̀rẹ́ mi ó mọ nǹkan tí mo feel mo rí i pé structure yìí àti the other structure yẹn ìkọ́ kan náà ni méjèèjì jẹ́ ah kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn ó mọ̀ èmi ò bá suggest bóyá kó o ṣe eléyìí ní another structure kí yẹn náà jẹ́ another structure ó mọ̀ so àwọn èèyàn máa rí variety pé o o ní o ní variety for you know for buildings you know. Um, sori um, ọ̀rẹ́ mi o ní point sí ọ̀tọ̀ but èmi náà àwọn èèyàn náà ti sọ sẹ́lẹ̀ ìgbà tó fẹ́ kọ́ ìbàyìí pé why tí mo ṣe kọ́ different structure but sori ìgbà tí mo ara rẹ̀ mi báyìí mo look around mo wò pé kí làwọn nǹkan tí wọn ò tí ì ṣeré ládùúgbò and because when you are big you are big ṣo mọ̀ now. mo á rò pé i need to make statement káwọn èèyàn wọnú street kan ní wow wow wow mo ní mo ṣe kọ́ structure yìí méjì and ṣé wàá rí um, ó actually ní nǹkan tí mo fẹ́ fi structure méjì tí mo kọ́ ó ní nǹkan tí mo fẹ́ fi ṣe eh. i'm not gonna tell you now uh, why? i'll tell you when the time is right. Uh -uh, why? o lè sọ fún mi sìn. màá sọ fún mi sọ fún mi get am aṣọ la director. wo wo jẹ́ kí n lọ wo wo. oh it's lovely it's lovely. alajita ẹ jọ ọ̀rẹ́ yín tó wọlé sí yẹn ṣé táníkà ni wọn ni wọn ṣe bí ọmọ ojú. hey don't talk to my friend like that. Hmm? So, lọ́rọ̀ kan ṣá, ó fún ẹ ní five hundred thousand kó fi sanwó ilé. Ó tún wá fún ẹ extra three hundred thousand fún upkeep, àbí? Bẹ́ẹ̀ni. David, do you really want me to say my mind? Your mind? yes if only you could see things from my angle bàbá yẹn ń lògo ẹ̀ ni. lógo mi bíi ti bá mi. yes ó ń lògo ẹ̀ ni because tí kò bá máa lo ògo ẹ̀ kí ló dé tó ṣe jẹ́ wípé òun fẹ́ máa fún ìwọ lẹ́ja jẹ all the time kí ló dé tí kò fẹ́ kọ́ ìwọ bí wọ́n ṣe ń pa ẹja kí ló dé tí bàbá yìí ṣe fẹ́ jẹ́ kí ìwọ jẹ́ àtọ̀rọ̀ all the time kí ló dé tí òun ò ṣe fẹ́ jẹ́ kí ìwọ jẹ́ afúnni o ní láti ronú sí o bàbá yẹn lògo ẹni o yes amóru wọn amóru wọn bó ṣe máa ń ṣe nìyẹn wọn máa fi gbẹ gbogbo kádàrí èèyàn tó báyìí wọn ò ní mọ wọn máa ṣe my friend my friend my friend my friend irọ́ ló wà bẹ́ẹ̀ ṣebí bẹ́ẹ̀ sí ara ẹ̀ ló pè ẹ̀ ṣebí bẹ́ẹ̀ sí ara yín lè pera yín kí ló dé tóun ò ṣe kó ẹ bó ṣe máa ń pẹja tó ṣe jẹ́ pé ọ̀dìtà ọ̀rẹ́ mi wá gbà ọ̀rẹ́ mi gbà ọ̀rẹ́ mi gbà think about this think about it ó lògùn ẹ jára ẹ ó lògùn ẹ ní o ó lògùn ẹ o rò dáadáa o mo ti sọ fún ẹ sí i ó ń lò ó ní o ó ń lò o bàbá sọ̀rọ̀ jù sí wa ní kinní ó ń lò o ó ń o. àwọn ọ̀dẹ̀ tí tó ń lògùn àwọn òun o. This lady seemed to be right. Àbí? Jamal kọ́lé mẹ́rin lọ́dún kan. Láàárín ọdún kan, èmi dẹ̀ wà lójú kan. Mi ò gbàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni dájúdájú ń lo ògo mi ni dájúdájú ń lo kádàrá mi ni tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ó ṣe jóun nìkan ló ń ṣoríire tí mi ò róríire ṣe. How do I save myself from this mess? Oh. débẹ̀. Mm-hmm. And I also gave the money to him as agreed. Mm. So like it? Of course yes. Ta ló máa mú dérú ibẹ̀yẹn tí ò ní láìkẹ́? Wow. In fact, liking it is an understatement. Wow. He loved the place because he was feeling on top of the world. Mm. Nǹkan tó ṣáà ṣe mí báyìí ni mo ṣáà ń gbàdúrà sí Lédùmarè kó jọ kó bá mi pèsè owó fún ẹ kó bàa lè parí ilé méjèèjì ní right time before his birthday so that surprise ẹ máa jẹ big shocker fún. in fact fẹ́ gbọ́ shocker ńlá gidi gan ló máa jẹ́ ọ̀rẹ́ mi àbá di landlord it is then I will now be fulfilled mm-hmm. because àjọjẹ ọdún tẹ́ni kò bá ní. he deserves it he's been a good friend to the family. and um, all thanks to you my wonderful wife for being on this course with me. Mm-hmm. It wouldn't have been this easy without you. Well, you're my husband and I've got to love what you love and support what you support. And besides, you've been a wonderful and amazing friend to David. I should thank you for that. And that's one of the reasons why I love you more. You're the best. I'm not much I'm dirty. Okay. Ade, ade, ade. ṣe má má má má má má má má trọ́bù ọmọ mi ò jẹ́ kí n lọ ọkọ tí mo sí. kò should I come and join you? no don't worry I'm fine. Uh, mm. okay love you. I love you too. ẹ kú jókòó. Ah, ẹ lẹ ẹ bínú. ilé máa bẹ. Yes, sir mo ti ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ yìí mo sì ti ṣe tán láti bá ọkọ rẹ gba ògo rẹ padà. thank you so much ẹ ṣé gan ni sir god bless you. àmọ́ tí n bá gba ògo ọmọkùnrin padà fún ìyàwó ọmọkùnrin ọ̀rẹ́ rẹ yìí alágbára èèyàn ni tó ṣe pé tó bá fẹ́ bẹ́sùn jẹun síbi rẹ̀ ọ̀gùn tó túmọ̀ sí pé a sì tìyàwó rẹ̀ mọ́ṣẹ́ àwọn méjèèjì lájọ dojú ogun kọ. Hmm. ah ọmọbìnrin èsì èèyàn lásán. Hmm, bàbá èmi náà mọ̀ ọ́ ń mọ alọ́mọbìnrin tá à ń sọ ìyà jẹ́ pọ́ńbélé ni àwọn èèyàn kan mi o torí èèyàn àgbàlagbà náà lè sọ wípé ibi tí àwọn tó ń dèèyàn báyìí ibi tó ń wà ibẹ̀ làwọn tó ń túyàn náà ibẹ̀ náà wà mo dẹ̀ ti mọ̀ wípé ẹ máa bá ọkọ mi ẹ máa bá wa gba ògùn ọkọ mi ẹ máa gbà padà. fọkàn rẹ balẹ̀ èèyàn kan ò sunkún débìrí kọ́ má rẹ̀ ní ẹgbàlá ni wọ́n porí àyànmọ̀ kan wọ́n pilẹ̀ lẹ́ àṣẹrúgbàjá báyìí ni wọ́n pè káwọ́ olúresí wa resí mi ní mo wẹ́ ẹ̀rà ìjìdé àwọn wọn tẹ èkó kò ń fa adé afúnládi tí ń so nígbàjá mẹ́ranko ládé ìfọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́ lásán òòjọ́ tí ládé bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́ ẹran ńlá ní fi jẹ ẹ̀rẹ́ rìn bóde ni tẹ́ẹ̀ fi lè dé àyín ẹ̀rẹ́ rìn ni. àmọ́ iṣẹ́ pọ̀ lọ́rùn yín o ìrìn sì wà lẹ́sẹ̀ yín. lọ́nà òwúsà. ẹ gbéra ẹ lọ abúlé kan tí ń jẹ́wò fún yín nísìnyí ibẹ̀ lẹ́ẹ̀tì lọ́ra tá a fi pẹ̀lú tá a fi parí iṣẹ́ ìwà ń bá mu débi ẹ̀yà mi ní yòókù. no problem sir a máa lọ ṣe é. ẹ̀ka ẹ̀ wá wò ó ẹ̀ wà mú kíní tí n bá parí ìlẹ́ mu lọlé ọ̀rẹ́ yín. ti parí. ah ogun ni wọ́n ń gbà wọ́n dókè odò wọ́n dogun ogun ńlá lábẹ́bẹ̀ ẹ̀jẹ̀ iṣẹ́ ó sọ lórí ọkọ rẹ̀. ó ga gan-an èmi tí ìfẹ́ wà round tó yẹ kí ní ìbàdàn kájọ máa ṣe ó kọjá òkàlẹ̀ ṣá. òde hm, mọ nǹkan tó ṣe mú i'm just not feeling myself hmm. today. ọmọ nǹkan tó ṣe hmm. bọ̀ ìmí mọ̀ ọ́. kí ni. Hmm. jẹ́ kí n sọ pé o miss love of your life. love ó ṣẹlẹ̀ kó máa wọ́n ìlà rẹ̀ ó máa fi lára rẹ̀. wàá ní pé ṣé bèbí mi ń kíkì dáadáa. ó ń kíkì ara máa tọ́ ah. bèbí mi máa ń fún ní. ọmọ mi ni nà ó kí ló ṣe ẹ́. ó lè máa meditate lọ́wọ́. ṣé ìwé ìwà ẹ̀ mm. àjàdí lórí kì í ti máa fún. kí ni àjàdí what àjàdí tẹ àwọn ah, ọmọlájàdí o. <laughs> kí ló ṣẹlẹ̀. ṣe òkè orúkọ oríkì lẹ́yìn. of course oríkì ni. àwọn. yo who is that. Ah. <laughs> David àlejò ńlá la mọ̀. ọ̀rẹ́ mi o serious o. madam ṣe wa ok. ṣé ibò bọ̀ yìí ẹgbẹ́ àfẹ́ sọ̀rọ̀ like an hour ago gbẹ̀dẹ̀ sọ́kò ń bọ̀ o. mo fẹ́ surprise ẹ ni I get ẹ. wàhálà ẹ̀ wò ń ṣe yàn. àwọn àbúrò ló ń gbogbo ẹ̀. ojú iṣẹ́ àjọ ẹ̀ ẹ̀ kú tọ́jú. ìyá àbẹ̀jọ ẹ máa wé wọn lẹ̀ lẹ́ẹ̀kan kan orí wọn sìn ara ẹ̀ sáré yá àbí ó jókòó tó kájọ látara lórí yín sáré sáré yá àbí yá gàgà. kí mi ṣe yín lálejò yàrá. anything anything are ready láti mu anything moveable. anything eatable and jolly níbí ni. ẹyẹ dada mo ṣe sí ẹ fọkàn lánàá ni mo rò dáadáa bóyá kí n bá yín ro àmàlà sí. èyí tó bá fẹ́lẹ́. ẹlú èyí tó fẹ́lẹ́. àwọn àti ẹ̀ṣẹ̀ sí ẹ fọkàn. ẹ ẹ kẹlẹ kí n ro àmàlà sí. àbí kí wọ́n assist ẹ. Ah, <laughs> I love you. <laughs> ah ọ̀rẹ́ mo fẹ́ àwọn youth choir ní church gbogbo wa ti gbàjá púpọ̀ wọn á bí pé ká ṣe bí summit kó wá jẹ́ choir summit oníkálukú máa ń mọ́ni wá èmi náà wá fi spẹ́ẹ̀dì kìíní yẹn mo wá wò pé. ẹ ẹ jọ sá mo fẹ́ ìzara mi. ok um, toilet ni. ibẹ̀ oh, yẹ that's how. ó jẹ́ ìrora. so. hello Daddy. mo ní kí n fún yín ní feedback ni. mo ti ju kinní ẹ̀ sílẹ̀ sínú ilé wọn báyìí o mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe o bẹ́ẹ̀ ni sà mo ti fi sínú ilé wọn kankan ok sà mo ní kí n sọ fún yín ní pé kẹ̀kẹ́ tètè máa bá wa báṣẹ́ lọ ẹ jọ á fún yín ṣe sà ẹ ṣe sà ẹ ṣe sà yẹ sà ẹ ṣe kan sà. gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ni pàápàá jùlọ lórí ẹ̀gbọ́n mi Rukayat alájì gbogbo wàhálà tá a ṣe lórí wọn ti pọ̀ jù kò dẹ̀ tí síbi tá a ti gbé wọn lọ tí ò dẹ̀ ṣàjòjì a ti gbé wọn lọ sí ilé ìwòsàn a ti gbé wọn lọ sí àwọn ẹlẹ́sìn wàyí náà kò sí kéwú tá ì tí ì kò sí tírà tá a ti kélé wọn lórí still náà bó sì ṣe wà lọ ṣe wà anigba tèmi àti stepmom sọ̀rọ̀ wọ́n láwọn ọmọ báwọn ṣe máa bá yín sọ mo dẹ̀ fi jẹ́ kó yé wọn pé kò sí nǹkan tí máa bá yín sọ tẹ́ẹ̀ní gbọ́ sí mi lẹ́nu alájí mo bẹ̀ yín lọ́la anábì muhammad salah alayhi wa salam ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká gbé wọn lọ sọ́dọ̀ àwọn onímọ̀ tó mọ̀ jù wá lọ bóyá ara wọn máa tún fi yá ẹ lágbára ọlọ́run ẹ ní fojú sunkún kankan nu wa àmín àmín ya Allah um, Sekinat. sá. ohun tí òun gbìyànjú láti sọ ò ní pé bóyá ká fi ti ìbílẹ̀ ká fi ọwọ́ ìbílẹ̀ tó àbí. bẹ́ẹ̀ ni alájí. àwọn oṣù bẹ̀rẹ̀ láì awúsùbìlà ìmìnà ṣètò ìrìn jí ẹ kì í ṣe nínú ilé mi ni màá ti rí rẹ ṣé orí lákọ̀ọ́kọ́ sórí stepmom mi tó ní òun ò mọ bó ṣe máa bá mi sọ ó mọ bó ṣe máa bá mi sọ ó mọ̀ pé mi ò ní gbà ní nítorí pé látìgbà tá a ti bí yín ọlọ́run kan náà yìí ló ń wò mí ló ń wo stepmom mi ló ń wo ẹ̀yin náà fún wa kò wá ní ìdí pé bóyá wá rí àdánwò kékeré nípa àìsàn kí n wá yege kúrò nílànà ọlọ́run mi ò lè ṣe bẹ́ẹ̀ fọkàn ẹ balẹ̀ ṣé orí hàn tún tí mo hàn tí mo ní kẹ́ ẹ máa fún mu yẹn ohun tó máa wò lára dá nìyẹn èmi ní ìgbàgbọ́ kan ṣoṣo yẹn ó ní kẹ́ ẹ máa fún mu ṣé o ti gbọ́ mi ò ní fojú sunkún ẹnìkan kan nínú yín. àmọ́ alájí ọlọ́run ò kájọ. ẹsẹ̀ kinat kò sọ̀rọ̀ ń bẹ̀. Hmm? bá bu omi wá mọ́tò ìmọ̀ mi sọ̀rọ̀ ìrìnàjò kankan mo ti ń wá ẹ̀. àjò kan ò lè dùn títí kó dàbí ilé ọkọ̀ bá rò tó bá rọ́ṣà dandan ni àfàbọ̀ fi lè kùtì ọkọ̀ mi tán láti nájà tiẹ̀ tán. bí ìgbín bá rìnrìn àjò a fi ilé ẹ̀ṣẹ̀ rẹ̀ ìwọ nìgbín èmi ní karahun ká kúkú jọ máa lọ. ìpín la bá wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin àsìkò tèmi ló tó àsìkò tí ẹ ò tí ì tó. tọ́ bàtọ́ ọ̀rọ̀ dẹ ti rí báyìí bó ṣe wá ń lọ yìí o ìgbà wo ló máa padà wálé. ó ṣeé ṣe kí n tún wá ó dẹ̀ ṣe é ṣe kí n má padà wá èyíkéyìí tó bá wù ẹ́ níbẹ̀ ó kù sí Tamam. ọba ń pẹ́ òun ò dáhùn àtọ̀ láti bínú sí yín èmi àti ọkọ mi lájọ ní àwọn conversations kankan lókè um, ìdí tí mo ṣe pè yín ni pé um, a fẹ́ rin ìrìn àjò kékeré kan and uh, a fẹ́ fi opportunity yẹn fún yín ní ọ̀lídé fúngbà díẹ̀ so ẹ̀yin máa lọlé táwa bá ti wá padà wálé a máa pè yín lórí aago kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má bínú madam ṣe bí ẹ ṣẹ̀ṣẹ̀ máa travel táwa máa ń dúró sílé ẹ̀yin ò ṣe kúkú máa lọ ibi tẹ́ ń lọ káwa dúró sílé ká dìlé mu. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àfẹ́kẹ́ ìdílé mú for now àwa fẹ́. <laughs> Eh, madam ṣe rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀yin náà kúkú mọ̀ pé mo ṣe lọlé mo ṣe padà dé ṣé ẹ pé kò ní dáa kí ọmọ ayọjú sílé ní gbogbo ìgbà kó má máa dojoojúmọ́ <laughs> ẹ yẹ kí èrè dúró síbi mo lè dílé òun kò sí tó máa ṣe lé. <laughs> ó dà pé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ dáadáa o mo ní èmi àti ọkọ mi fẹ́ rìnrìn àjò ni o pé a máa pè yín tá a bá dé mi ò ní afẹ́ lẹ́yìn lẹ́nu iṣẹ́ o. Ah, <laughs> madam èmi ò lọ síbi kankan. tọ́ kò burú màá sọ fún tí n bá dókè pé ẹlẹ́yin ò lọ́bì kankan pé ó ṣe sójà ló fẹ́ pé kó pè. ah madam sójà ti báwo ah ló ti ṣe ti tó bẹ́ẹ̀. ẹ madam. wá fún yín ní situation reporting, nǹkan tí ẹni kà ṣe àti ṣe ń sìn ó ti pé bí ọjọ́ mẹ́rin but àìtí gbúrò nǹkankan a gbúrò pé ọ̀fọ̀ ti ṣẹ̀ nílé wọn a gbúrò pé bóyá ó ti fòṣánlẹ̀ ó kú àbóṣán kú àìtí gbọ́ nǹkankan ó sì dá ẹni dúpẹ́ ẹ mú kínní ìdílé wọn ẹ sì mú kalẹ̀ lẹ̀. èmi fúnra mi ni mo ah, ṣọ́ wọn dáadáa báyìí mo fi síbi ẹ̀gbẹ́ ibì kan báyìí in fact ìgbà tí mo sọ kínní yẹn sílẹ̀ mo rí lára ọmọkùnrin yẹn pé kínní yẹn wọlé sí lára. ọ̀dàná mo wà láfíà rẹ wa. ajá gbó ajá gbọ́n rí àgó kan àgó tàbí gbọ̀ngbọ̀n alánà ó lè mẹ́ni ọ̀la àgbàlagbà alágbẹ̀dẹ ògún òrọ̀ fi ọ̀la. wọ́n sì ti pe aago ọmọkùnrin wò. mo pè é lóòótọ́ kò gbé kọ̀lẹ̀ kò gbé kọ̀lẹ̀ rárá bọ́ èmi àti ìyàwó ẹ̀ ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ dẹ̀ ni ó wà òkè pé kò sí nǹkan kan pé ó lóun wọlé alówà òun ò fẹ́ béèyàn sọ̀rọ̀ òun ṣàdúrà ló sọ. òwúrọ̀ èní lọ́jọ́ kẹrin. èní ni ó pọ́jọ́ kẹrin. sọ rántí. àmọ́ ṣá kan tó bẹ̀yìn ajá jẹ́ kọ́kọ́rọ́ tí mo ló bẹ kí ni ẹsẹ̀ tá a bá parí iṣẹ́ ní àyín tá a ṣàṣẹ ìṣe ọmọkùnrin tọmọkùnrin bá kọ̀ tí ò kú tíyàwó rẹ̀ dá a padà síbí ọ̀lẹ́wò fún yín o ewu alákọ̀ọ́kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ bẹ̀rẹ̀ ẹ̀yà dìgbòrò kí tẹ́ máa bugi jẹ kí òṣìṣẹ́ yàn jọ́ lẹ́wọ̀ yẹn. kí ni ẹ máa sọ̀rọ̀ ń jàre bàbá. èyí tó tún wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ tí mo bá ṣàṣẹ́yìn tọmọbìnrin dáṣẹ́ ìpadà sí ààyè tọkọ rẹ̀ ò fi kú látòrí ẹyin títí dìran kíran ẹ ní fọwọ́ bá jí báyìí. mo ṣe mọ́ sà. kí ni. mo mo ti wà ókè sà ẹ má wọ ẹ jẹ ẹ fi mílẹ̀ bí mo ṣe wà. bàbá ẹ má dáhùn kí ló mí kó ṣe mọ́. a ní mi ò ṣe mọ́ sẹ́. kí ló mí kó ṣe sọ ààrẹ o ṣọmọ iye iṣẹ́ tí wọ́n ti kí ó máa kú kébí kó ti kú nìyẹn ló sẹ́kù jù gbàǹbá yìí ó ti kú gbàǹbó ti kú kó fẹ́ lo bẹ́ẹ̀nsì kí ló ń ṣe bàbá ẹ má wọrí o ṣèbí kó ti kú ni ó máa kú ṣọ́ra ẹ̀ o ṣọ́ra ẹ̀ wo ọmọkùnrin yìí o bàbá. ẹ ẹ fọwọ́ mú kan bẹ̀rẹ̀. ògbúrò ọ̀gbàrà tá a rán sí wọn tán já padà ní ìsìn ẹ ń bọ̀ lórí yín o. a máa yá wèrè. bóyá ẹ bẹ̀rẹ̀ jájà yín ní ìsìn. ẹ ẹ wo ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ o. akọ wèrè. ọtún bí mi tọjọ márùn bá lè pé tọmọkùnrin yóò kú ẹ yà wèrè. ẹ má sọ bẹ́ẹ̀ o bíbí. ok sir mo so tó bá bá fi dọ̀là sí i tí bọ̀bọ̀ yẹn tó bá kú nínú ká ya wèrè. mo ṣe ká lè ṣe sí. àṣẹrúgbàjà wọn kọ tó bá gẹgẹ lágẹ máa gbọwọ ọjọ ẹ lọ jàdá. ẹ lọ jẹ ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹ lọ para yín síta ẹ lọ jẹ jàdá tá à ń fojú ibi wò ni a sọ̀rọ̀ fún ọba yóò gbà. olóyè yóò olóyè yóò olóyè yóò ṣú o ọ̀ṣun onímúgbàgádà yeye ọmọ ọ̀ṣun má kọ̀ mí sílẹ̀ ṣebí àjọ jẹlẹ́rẹ́wé àjọ sùn lẹ́kìtàn ẹni bá rí mi àrípa omi lára mi fọwọ́ ọ̀ṣun wọ̀ mí ọ̀ṣun àwúrò olú elétìtì èkó abiyamọ tí ń retí gbé fọwọ́ mi wọ̀ mí forí mi gbè mí. ọyọ orírì ọyọ obìnrin tó rọrùn jọkọlọ ọyọ gbèjà mi jà ó dojú tì mí ọyọ gbèjà mi jà ó dojú tì mí ọyọ. fọwọ́ mi wọ̀ mí kúrò lọ́sọ̀gọ́ eléègbèjì ká ọbara wútà odò pálámi ọ̀ka tu yẹ́rìyẹ́rì. kìnìún ẹ̀yà júdà olórúkọ tó ga jùlọ ìwọ tó fi dá. mami ẹ máa bọ̀ ẹ wá gba fóònù yìí náà mami ẹ dáhùn. sábà ń ṣe wọ́pọ̀ yẹn. ẹ gba fóònù yìí. pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. olùtọ́lá ọkọ mi pẹ̀lẹ́ ìyá mi báwo ni àlàáfíà kọ́ ni mo wà o. kí ló ṣẹlẹ̀. àlàáfíà fíà ni. fíàfíà báwo. màámi nǹkan ṣe mí. ẹ wo inú ìdààmú ni mo wà. màámi ara mi ò yá. láti gbà wo nìyẹn ti ṣẹlẹ̀ tó lè pè mí kó ṣàlàyé fún mi. nǹkan tí mo fi pè yín àwọn mọ́mí ọkọ mi ò gbúdọ̀ kú o mọ́mí ojú ò gbúdọ̀ tì mí o mi ìfẹ́ bá wọ̀ ṣokú ọ̀sán gangan wá mi ẹ máa wú mi ràn o. ẹ̀wọ̀n ibikíbi tẹ́ bá wà ọ̀nà kọ́nà ẹ bá tún lè fi bá mi fi pọ̀ lọ́hùn yín ẹ bá mi pè é bá mi mò ń pè é mi mò bóyá ó ń gbọ́ bá mi ẹ tún bá mi pè é lọ́dọ̀ yìí bóyá gbọ́ ọkọ mi ò gbúdọ̀ kú bẹ́ẹ̀ ìjọ ẹ bá wọ́n mi rẹ̀ ṣàánú mi. Hehehehe <laughs> kò burú. máa ń ṣe <laughs> rẹ má dojú tì mí o ò ní bí n bá béèrè gbogbo yóò fún mi ọ̀run má dojú tì mí ọ̀nà tí mo mọ̀ ni mo ń tọ̀ èmi tanà tí mo mọ̀ láti gbórúkọ rẹ èmi ò mọ̀ bọ́m̀bà dá mi lẹ́jọ́. máa. bọ́ tó dùn wọ́n ní olúbọ̀ ọ̀bọ̀ tí rí bọ̀ bàbá ẹbọ mo bọ̀ yín síbẹ̀ pàbó ló já sí àrẹ̀mú ọ̀mà dìde mo tún ké pe ìwọ olódùmarè nílànà ọkọ mi àrẹ̀mú ọ̀mà dìde àmọ́ ojú mi ti là ayé ti yé mi kedere ojú ò tì mí o èmi kọ́ lójú tì ojú tì ìwọ Ṣàngó eléègbèjìgá ọbaramúta olùpalami ọ̀kàtù jẹ́rìjẹ́rì ojú tì Ọya abiyamọ tí ń retí ìgbé ojú tì ìwọ Ògúnlọ́gà yóò ṣí mọ́lẹ̀. ojú tí ìwọ èṣù láàánú ògiri òkò abẹ́niwọ́rọ̀ bá rí dá ojú tí gbogbo ẹ̀yin òrìṣà mẹ́rìndínlógún tí ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ojú tí ìwọ olódùmarè tí mo pè tó jẹ mi gbogbo yín pátá lójú tì í. ọkọ mi kí ló ṣe ẹ́ kí ló dé tó ń sunkún ṣọ́ọ̀ṣì mo wá ń gbà tó pè mí lẹ́ẹ̀kan ẹ̀ tá à ń gbàdúrà kí ló ṣẹlẹ̀ ọkọ ẹ̀dà. kí ló pe jẹ́ ìyàwó ló pè mí lórí àgbo rẹ̀ kí ló ṣe torí jákujàku báyìí. ẹni sùúrù ẹni sùúrù sórí èmi tiẹ̀ ti ṣe ìlérí pé mi ò ní wọnú compound yìí mọ́ àmọ́ blood is thicker than water Um, <clears throat> Moni, ní feelings pé nǹkan kan ti ṣọmọ mi where is my son? he's inside let's go. ó yára. gbogbo agbára mi àmọ́ báwo ló já sí ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé Jamal lè ṣerú kó báyìí fún mi pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fún mi. mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mo ṣe. bó ṣe ní kí n So I know you hate me so much. Torí ẹ̀ náà mo ṣe pè yín. So you can, you can just call the police. Can you àwọn ọlọ́pàá kọ́ wọn máa mú mi Oh. ṣe o. Let's go to the hospital. bá wọn ṣàdúrà sí bẹ ṣe fẹ́ kórí fún ẹ̀gbọ́n yín gbogbo àníyàn yín pẹ̀lú inú kan àti ọ̀kọ̀ọ̀kan. tó ọlọ́run sìn àtọ́lọ́run sìn kò fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan jọ̀wọ́ dáríjì mi sórí gbogbo wa tí mo ti hù sí ẹ látẹ̀yìnwá ìgbà ìmọ̀ ni ṣebí èmi tí mò ń tọ́ àwọn ọmọ mi sí ìlànà Islam nìkan nu wọn tóyà ń tóyà yìí ṣó yẹ kóun tún lọ sínú òkùnkùn ayé bó ṣe lọ yẹn ẹ̀kọ́ náà lọ́lọ́run fi kọ́ mi hm? torí di èyí mo bẹ́ẹ̀ mo fi ànábì Muhammad mo fi bẹ́ẹ̀ mo fi ìwé mímọ́ kùránì mo fi bẹ́ẹ̀ dáríjì mi hmm. tó o bá dáríjì mi tán gbogbo àwọn ìyá ọkọ ẹ pátápátá bá mi dáríjì wọn. sáà ẹ má ṣe mí ìfẹ́ tó wà láàrin mi àti Jàmá kò lè jẹ́ kí n bínú sí kankan nínú àwọn fámìlì èmi náà yẹ kí n tún máa bẹ̀yìn pé kẹ́ má bínú kẹ́ mú wa gẹ́gẹ́ bí ọmọ yín torí ah, ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa nínú ọlọ́run ẹ má bínú. ìwọ kan dáríjì mi ah, ìmọ̀ tọ́lọ́run fún ẹ pẹ̀lú ẹ̀sìn ẹ ah, kò yàtọ̀ sí ohun táwa náà ń ṣe yìí kò yàtọ̀ sí ohun tí ànábì kọ́ àwa náà ohun tó ń ṣe èmi ni wípé àtẹ̀mí àti ìdílé mi ẹ̀sìn yìí ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo yìí òun ni ká tẹ̀lé ká má yí àsíbì kankan kò yé mi wípé ẹ̀sìn yàtọ̀ personality yàtọ̀ ó ti wá yé mi báyìí ohun tí ò yé mi ti yé mi àwa ò ní kúrò nílànà tiwa àwa náà lè ní kó kúrò nílànà tiẹ̀ kí gbogbo wa kásá ti máa ṣòdodo kádẹ ti máa fẹ́ràn ọmọlàkejì wa kádẹ máa wà nírẹ̀pọ̀ pẹ̀lú ara wa. <coughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn jẹ́ ìlà wa ẹ túbọ̀ bá mi bọ́lúwa tó bí ẹ àti dúpẹ́ àti dúpẹ́ olúwa ti ṣe o olúwa ti ṣe o. fún ọba lọ́ọ́ dàgbà tó sọ pé òkú ọba pẹ́ títí ṣèbí ojú ọ̀padà mọ́ àgbáyé sí ìpẹ́ kan náà ó ti kàn mí o ẹ dákun ta lè yan Fáráò kan ṣé ọmọ ọlọ́sùn tí ò fi ọjọ́ kan ṣe aburú rí láyé sóhun ni àbí ọmọ pásítọ̀ tó gbéra tó lọ sọ́dọ̀ babaláwo tó fẹ́ ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ àbí ọmọ aláàjì tó jẹ́ pé mi òkùnkùn ló fi mọ̀ tiẹ̀ ṣe gbogbo àbí jàmáà tọ́lọ rẹ̀ kú nídìílé mùsùlùmí tọ́lọ sí ìdílé ọlọ́sùn tọ́lọ rẹ̀ fẹ́yàwó ńbẹ tọ́kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu sóhun lè yan fáráwò ni torí kọ́kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu kò rí bẹ́ẹ̀ o ibi tó rí bá dá mi sí ibẹ̀ lè yan gbé bí babaláwo kan bá ṣe ìkà kò túmọ̀ sí pé gbogbo babaláwo lè yan burúkú tí pásítọ̀ kan bá sì ṣe ìkà kò túmọ̀ sí pé gbogbo pásítọ̀ ni ò dáa ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tá a bá rán níkà tó ṣe ó níkà tó fẹ́ ṣe nínú ara tiẹ̀ tẹ́lẹ̀ ni o ọ̀tọ̀ ní ìwà aburú ìkà ọ̀tọ̀ ní ẹ̀sìn ẹ má jẹ́ ká dàpọ̀ mọ́ra wọn tó bá wá jẹ́ pé ìmáàmù kan ló bá hùwà ìdá nínú mùsùlùmí sẹ́yìn wa túmọ̀ sí pé gbogbo mùsùlùmí láláìdá ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìwà tìlẹ̀ mọ́mù pàtàkì ọ̀rọ̀ mi ni pé ṣé ẹ rí ẹ̀yin èèyàn mi ẹ̀já tó wọ̀ wáyé àwọn tí wọ́n ń da ẹ̀sìn wò gangan àwọn ni wọ́n ń kó mí ẹ̀sìn wọ́n kó dà sí ilé ẹran wọ́n wá ń kó mí ẹran wọ́n kó dà sí ilé ẹ̀sìn wọ́n á mú un wájú ọ̀bọ wọ́n á lọ rí sopọ̀ mọ́ ti papọ̀ tajà ẹ̀yin gangan lèèyàn fáráwò ìtẹ̀ bá ń sin ní kọ̀rọ̀ ẹ ká yé ní gbangba ẹ̀sìn tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè jẹ́ kọ́mọ kayín mọ́ di rẹ̀ ẹ̀ mọ̀ pẹ́ sìn tó lọ́wọ́ nífẹ̀ẹ́ sí i ẹ̀jẹ̀ ká sí dáadáa dáadáa ló ń ṣe